nàìjíríà wọ́n ní kí yín. wọ́n ní kí yín. wọ́n ní torí pẹ̀lú lọ́kọrin àyìnlẹ̀ wá sí o bí bá ṣíwájú ọ̀gá mi bọ̀ bá wọlé. bọ̀ bá wọlé. ẹni bá ṣíwájú ọ̀gá mi bọ̀ bá wọlé tó. bọ̀ bá wọlé tó. gbogbo aláàrùn nàìjíríà a máa ṣoríire. a máa ṣoríire. wọ́n lẹ́ni tí o nìyà lọ́wọ́. àlọ́wọ́lọ́wọ́. èèyàn tó ń tẹ́ lọ́wọ́ àròjù ọlọ́wọ́. àròjù ọlọ́wọ́. Wàsíù Aṣíwájú á ṣe é. Akọ̀bí ọ̀ọ́kà mi ẹ̀gbọ́n wọn ayé ń wí. Ẹ̀gbọ́n wọn ayé ń wí. Gbogbo aráàlú ará ń kọ́ wá nínú àlàyé tẹ ẹ̀wà ń ṣe sí. Ẹ̀wà ń ṣe sí. Ọ̀rọ̀ ẹ̀kọ́ nílẹ̀ ìtàlọ́ ọ̀rọ̀ àtàlà ọ̀wọ̀ ọ̀gọ́gọ́. Ọ̀wọ̀ ọ̀gọ́gọ́. Èèyàn tó ń kọ́ oṣù kò lè fi ṣe nǹkan kan. Kò lè fi àkàndé aṣíwájú. àkàndé aṣíwájú. kò tó gbàgbọ́ nàìjíríà kò tó gbèsè rí. kò tó gbèsè rí. àkàndé ọ̀kadì ẹ̀jẹ̀ wa ń ṣe sí. ẹ̀jẹ̀ wa ń ṣe sí. àwọn aráàlú wọ́n tó wọ́n sunkún ìyànjẹ́ wa tó tó àbájáde kò tún sí